والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نيبة الله عز وجل تتسلعي فوا نقانتوا عسي كان في وانا تتوا سلعي فوا nǹkan yẹn ṣe tó fi wà lùjẹ́nà wọn ni wà á nà nà nǹkan ọ̀fẹ́ màkà ọ̀mọ̀rọ̀ pébi wọn náà hàn ní nọ́ọ̀sì àmì ìhàwà tẹ̀lé nà lùjẹ́nà tẹ̀lé yẹn nà wà. ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá bẹ̀rù àti dúró níwájú ọlọ́ lọ́jọ́ gbẹ̀ngàn kìyàmù fún ìṣirò ìbéèrè nípa nǹkan tó gbélé ayé ṣe fi wá di pọ́ǹpẹ́ sàn rẹ̀ ọmọ náà lọ sínú títí àlùjáná lọ sí àlùjáná ẹni tí ẹrù dúró ìbàbà tó wá jẹ sábàbí kó fi léra rẹ̀ jìnnà síta ẹnu tí ò jẹni tí ń ṣe bó ti ṣe wù tí ò jẹni tí ń ṣe bó ti ṣe fẹ́ ẹ̀sìn ló mójútó ọ̀rọ̀ bálùkìyàmà rẹ̀ ó ti ṣe lọ ní ti dáadáa lọ́jẹ́ lógún eléyìí náà ni nǹkan tó mú gbọ́ láyé rẹ̀ olùwà ní àwọn eléyìí àlìjáná ní ọjà ìbùpadà sí wọn èsì tàbí ṣùgbọ́n àìkò rí aláhùn rí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn fẹ́ kí wọ́n ṣe àfojúdi fún ẹlẹ́dàá wọn olùwà ni wọ́n máa kọ́dọ̀rọ̀ wọ́n àkọ́kọ́ kọ́dọ̀rẹ̀ wọ́lù ọ̀rùdù jẹ̀míyàn ọ̀bọ̀gbọ́sọ̀rọ̀ yóò mọ̀ lùkìyàmù wọ́n sẹ̀ máa wọ́ olúwa ni wọn ò pe gbogbo Allah nípa ń pa bó ti ṣe yẹ kí wọn pe gbogbo rẹ nígbà tó ṣe pé gbogbo rẹ méjèèjì lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàn olúwa ẹlẹ́dàá wa yóò gbà mú ní àárín ọwọ́ rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàn gbogbo rẹ méjèèjì olúwa wa tóbi jù bẹ́ẹ̀ ti ṣe ń lérò lọ tí ó sì wá ká gbogbo sámà méjèèjì yọ ká kò bí ẹni yóò máa bẹ lọ́wọ́ ọ̀tún rẹ̀ Allahu akbar olúwa wa tóbi ju bá a ti ṣe lérò lọ nínú orúkọ rẹ̀ òun náà ni Al-Azim Al-Azim ọba tó tóbi ọba tó tóbi ni olúwa ẹlẹ́dàá wa tó bá mà gbọ́n tó lúwa sọ wọn ni wọ́n ti kursiyyuhu as-samawati wal-ard ìtìsí àgọ́ rẹ̀ ó tóbi ju sámà méjèèjì àtìlẹ̀ méjèèjì lọ ìmọ̀sí gbogbo wa wọ́n sì ní pé àga a máa tóbi ju ìtìsẹ́ rẹ̀ lọ ìtìsẹ́ àgọ́ọ́lá Allah ó tóbi ju sámà méjèèjì àtìlẹ̀ méjèèjì lọ báwo wá làgọ́ọ́lá rẹ̀ ti tóbi tó olú ẹlẹ́dàá tóbi ju bó ti ṣe lérò lọ ó rí i pé nílé ayé ń bí tó bá lọ dẹ́sùn rẹ tẹni tí a ń wò pọ̀ ga ẹni tí a ń wò pọ̀ nípò ẹni pàtàkì ẹni bàbàrà láwùjọ yín tọ́mání kó wá ó ti máa gbọ̀n bó ti ṣe ń gbọ̀n lára lọ́ máa gbọ̀n lóhùn ẹlòmíì gan lè tọ́ ara á wọ́n ní bàbá ń pè mí ẹ̀rú gbá mi bàbá ẹ̀ wò iṣẹ́ ní àtìkù rẹ̀ sí lọ́wọ́ rẹ̀ nílẹ̀ ayé ń bi lásán nù báwo wá ni dídúró níwájú Allah ọba àrínúróde ọba tí nǹkan kan pamọ́ sí nínú ìṣesí wa nínú wa wa nínú gbogbo nǹkan tá a ṣe láyé gbogbo ẹ̀ pátákó sí ń tọ́pa má sí ọba tó ṣe wípé tó bá ní kó ọ̀là lọ́ọ̀là tó bá ní kó ṣòfò dànù kò sọ́nà tó bá tó ní ṣòfò dànù ọba tó ṣe wípé kìí ṣe nǹkan kọ́ máa kábàámà Allahu kìí ṣe nǹkan kọ́ máa kábàámà tó bá ní kí gbogbo ọ parun wàláhì kò ní kábàámà tó bá sì ní kí gbogbo ọ là kò ní kábàámà ń lọ bá tó ṣe pé fa'alun lima yurid ọba tí máa ṣe ń tọ́ba wò ó olú ẹlẹ́dàá wa yìí kò ṣe fi kankan pamọ́ sí kò ṣe dọ́gbọ́n fún kò ṣe máa lo làákàyíká fún òní dúró níwájú ẹ̀ ọba yẹn lẹ́rù torí pé ọ̀nà wo la fẹ́ gbé gbà irọ́ wo la fẹ́ pa ọgbọ́n wo la fẹ́ dá tẹni tí máa ń ronú eléyìí tọ́wá ti torí rẹ̀ tó léra rẹ̀ jìnnà síkẹ́ ẹnu ìfẹ́kùfẹ́ ọkàn tó jẹ́ pé kò ṣe fẹ́ nú ẹ̀ nítorí wàá ti pa wá láti ẹni pé nítorí fi rán nàbí rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ní tẹ̀lé ó wá ṣe bẹ́ẹ̀ fá títí tó fi fàyè lẹ̀ fa innal jannata hiyal ma'wa olúwa alálùjẹ́nà ni wọ́n padà sí abẹ́ Allah azza kò sì tù wá náà bẹ́ẹ̀ kọ́mọ̀sì sì wá lórí ibú subhanaka Allahumma wa bihamdika. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك